والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نسأل يا سلالوني ثاني تمام بيري لا تسير nípa nǹkan tí ò bá yé nínú ẹ̀sìn islam náà. عليكم السلام àwọn béèrè tó bá wúlò ní kẹ́ máa béèrè béèrè tó bá ti wúlò ẹ má béèrè. عليكم السلام látàrí kí ni. ìbéèrè rẹ ò nítumọ̀ ọlẹ́nìkan ń ṣe àdádálẹ̀ ń ṣe àdádálẹ̀ ẹlẹ́nìkan máa ṣe lórúkọ pé yáàní bí o bá yẹn gbogbo oṣù dédé níta fẹ́ béèrè ẹ̀rí béèrè. Thank you. alákòlè hal gbogbo àwọn ẹsẹ̀ ìbéèrè yẹn ò ní tuma ò ní tuma tí wàá ní pé ìwà mójútó ẹ̀sìn rẹ mójútó ẹ̀sìn rẹ ìwọ kọ́ ló ṣe dájọ́ àlùjánnà àti náfàwọn èèyàn tí wàá pé tó bá gbọ́ ẹ̀sìn islam yé ní ìbámu pẹ̀lú bí allah azza wa ti ṣe fi rán nebà muhammad sallallahu alayhi bẹ́ẹ̀ ló máa ṣàlàyé rẹ fáwọn èèyàn ẹnìkan ṣe gẹ́gẹ́ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ alihamudulilayi ẹnìkan ta kù àdáda lẹ̀ ní ṣe ta ló ní kọ́ bá ṣe ń tú láti kò sẹ́ni tó ní kọ́ bá ṣe ń tú láti tó fi sílẹ̀ àmọ́ pé láti mọ ìpín nǹkan tó ń ṣe àdáda lẹ̀ ní eléyìí jẹ́ bó ti ṣe tó àmọ́ báwo olùmọ̀ tó ti síwájú àṣà ìràn ni wọn eléyìí ò ọlọ́wọ́ láti kà wọn síra wọn ò ọlọ́wọ́ rárá ó pin ìgbà tí ò bá ti jẹ́ pé poison ní gbé tà fún torí tó bá tó pọ̀ ká tíra àwọn tíra mi dà. ìjẹ́ bó ṣe jẹ́. alaikum salaam. bàyẹ̀wò tí ẹ bá rajà pẹ̀lú pé yẹn ti sanwó ṣáájú kó tó di pé yọ gba ọjà ọjà téèyàn ti rà yẹn ó ní í ṣe pẹ̀lú àǹfààní oko débi tá a ti sàn agirímẹ́ǹtì pé mo ra ọjà yẹn mẹ́nà láti gbà rárá ibi tí ẹnu yín bá jọ kò lé lórí mi àmọ́ àsìkò tó gbà yóò jẹ́ àsìkò tó èrè oko yẹn máa ń jáde ẹ sì ti sọ iye òṣùwọ̀n nǹkan tó rà tí ò ní lé tí ò ní dín ẹ sọ pé àyè báyìí pàtó ni mo ti fẹ́ gbà tó tẹ́ bá ti dá gbogbo eléyìí kò sí wàhálà kìí ṣe dandan kọjá bíi tẹ́ ti ṣòwò ìgbà náà lẹ́tì bá. Aleykum salaam. obìnrin tó ti lálùwàlá tọ́mọ rẹ̀ tọ̀ àbóṣègbàsẹ̀ ṣé ìtọ̀ tàbí ìgbàsẹ̀ tọ́mọ yẹn ṣe tó mú kí ìyá rẹ̀ kọ́ bá dábà tó fi ń fọwọ́ kàdí rẹ̀ ṣé ìdí ọmọ tí ìyá fọwọ́ kàn nígbà tí ń bọ́ máa dábà tọ́mọ bá jọ́ ọmọkùnrin àbọ́jọ́ ọmọbìnrin sókó bá lò àlà ìyá àbí òkó bá lò àlà rẹ̀ òkó bá kò sí wàhálà bẹ́ẹ̀ náà ni wọ́n bàbá tó wá gbé ọmọ yẹn tó yá gbé àbọ̀tọ̀ yẹn ẹ bá tábà ẹ wá bá fọ ìdí rẹ̀ àtàgbọ́n wájú àtàgbọ́n yìí àsìkò tí máa fọ yìí ẹ ti lálù àlà kọ̀ bàlù àlà yín dẹ́ torí pé ọmọ kpolóró ni nà. síbẹ̀ ní ti mọ̀ kó àwọn ọmọ kéékèèké wọn ní máa tọ́ ara wọn ní máa yàgbé ara yàtọ̀ sọ́mọ tó bá ti dàgbà nà. عليكم السلام náà máa dín tìyàn ọmọ dábí ọmọ ọdún mélòó ni ó tó kótó di pàǹpá aláṣẹ pé kò sì sọlẹ tó bá ti pọ̀ ọmọ ọdún méjì ìbáàjọ ọkùnrin ìbáàjọ obìnrin torí àdìsá nàbì sallallahu alaihi wasallam sani muru awladakum bis-salah wa hum abna'u sab'i sinin ẹ máa pa àwọn ọmọ yín láti kún sí sọlẹ tó bá ti pọ̀ ọmọ ọdún méjì ẹ pa àwọn ọmọ yín láti kún sí sọlẹ tó bá ti pọ̀ ọmọ ọdún méjì náà. Alaikum salaam. àsìkò tí ẹ bá wọn pa wọn láti yẹn tọ́mọ bá kọ̀ láti ṣe sọlẹ ọmọ yẹn kò ní ẹsẹ̀ ṣùgbọ́n sẹ́yìn bá kọ̀ láti pa láṣẹ kó ṣe sọ̀rẹ́ ẹ̀yìn ti dẹ́ṣẹ̀ ẹ mọ̀ pa láṣẹ kó ṣe sọ̀rẹ́ ẹ yàtọ̀ sí pé màá mú lọ sí mọ́tíláṣí lọ ṣe sọ̀rẹ́ lọ ṣe sọ̀rẹ́ àṣẹ nì ká lọ sí mọ́tíláṣí eléyàn ìgbaniníyànjú nù lọ́ọ̀sì sọ̀lẹ́ òní àtẹ tí wọ́n ní kó pa ọmọ rẹ̀ ìgbà tó jẹ́ pé ìwọ bàbá abálámòtútù ọmọ ni wọ́n pa láṣẹ pé kó pa ọmọ láṣẹ kó sì sọ̀lẹ́ ẹ̀rí pé àṣẹ yẹn kò lọ sọ́dọ̀ ọmọ tààrà wọ́n pa ẹnìkan láti kọ́ pa á láti kó ṣe sọ̀lẹ́ nínú òfin ṣẹ̀ríyà tẹ́ bá sọ fẹ́ nìkan kó sọ fẹ́ nìkan kó jí sẹ́fẹ́ lomi yẹn sọ fẹ́ nìkan pé kó jí sẹ́fẹ́ lomi ẹni dání kó jí sẹ́ fún yìí àtẹ̀yìn òní ẹ̀ lórí jẹ́ ẹni dání kó jí sẹ́ ọ̀ràn ẹ̀ ní lórí jẹ́ kó jí sẹ́ fún yìí jíṣẹ́ ó yàtọ̀ sí ṣiṣẹ́ tá a ní fún jíṣẹ́ rẹ̀ fún ọ. tí bàbá yẹn àbálàmójútó ọmọ tó bá kùnà láti jíṣẹ́ ó ti ṣẹ̀. àmọ́ tó bá jíṣẹ́ fọmọ ike kó ṣe sọ̀rọ̀ ẹ̀sìn yẹn tó wọn bá sí ọ̀sẹ̀ ọ̀wọ́. wọ́n ń pè é lẹ́yìn nínú ilmu usul al-fiqh. ní al-amru bil-amri bish-shay' al-amru bil-amri bish-shay' hal huwa amrun bihi aw la nítorí pé nǹkan tí ìyàpọ̀ ẹnu wà lórí rẹ̀ nínú ṣẹ̀ríà ẹ pa á láṣẹ apàwọ̀ láṣẹ kọ́ pa á láṣẹ. apáwọ́ láti ẹ̀kọ́ pa láti ẹ̀kọ́ ṣe nǹkan báyìí àṣẹ táwa fi kọ́ ọ̀hún gbàtọ́ jẹ́ tààrà ni ọ̀ràn yẹn ni àmọ́ àṣẹ tá a ní kọ́ ọba ní pàùn kìí ṣe tààrà dọ́dọ̀ tiẹ̀ láti ọ̀dọ̀ ẹni tó kọ́kọ́ pàṣẹ torí rẹ̀ sí àṣẹ yẹn àṣẹ tó lágbára ni àbí kò lágbára ìyàpọ̀ ẹ̀ ìtọ́dọ́gba ni pé kìí ṣe àṣẹ fún ẹni tó kàn yín àmọ́ ẹni tí wọ́n ní kí wọ́n sọ fún kọ́ sọ fún yẹn ọ̀ràn yẹn ní lórí tiẹ̀ tẹ́lẹ̀ yìí ọba wa ṣe nǹkan tá a fi pa láṣẹ ajá pé àní tìtorí rẹ̀ bú àní tìtorí rẹ̀ bẹ́nu àtẹ́lù lórí ọmọ ọdún méje tí ọba ti sọ̀lá sáàbù ọmọ ọdún mẹ́jọ sáàbù ọmọ ọdún mẹ́sàn sáàbù títí tó fi pé ọdún mẹ́wàá tó bá ti pọ́ ọdún mẹ́wàá yẹn àtàdédé bù àní bù àní sàdédé bá wú àfi nítorí pé àníbi sọ̀rọ̀ bá àti nàánú tó bá ti pọ́dún mẹ́wàá ń kọ́ ẹ̀nà ṣe lẹ́yìn ìjábọ̀ sí jẹ́. àpèjúwe rẹ̀ ni ìgbà tí Umar ibn al-Khattab radiyallahu anhu tó wá bá nàbì sallallahu alaihi wasallam tó sọ fún pé ọmọ mi Abdullah ó ti kọ ìyàwó rẹ̀ lẹ̀ àmọ́gbà kọ ìyàwó yìí lẹ̀ ìyàwó ń ṣe nǹkan sùn tọ nǹkan tí ọmọ ṣe ọba bàbá ló jẹ bàbá wa dẹ́sùn rẹ̀ fún anabi sallallahu alaihi wasallam anabi wa sọ pé murhu falyuraji'ha kpalẹsẹ wípé kọjá ìyàwó nǹkan murhu falyuraji'ha ṣé Ibn Umar tààrà lànàbì ń pa aláṣẹ torí tó bá pọ̀ ní wọ́n pa aláṣẹ tààrà ẹ̀ má bí ó ti sọ àmúrúkà bí muraja'ati bí irja'iha àmúrúkà bí irja'iha àbí ká nàbí wọ́n sọ pé irja'iha dápàdà wọ́n pa aláṣẹ àmọ́ ní falyuraji'ha ọ̀ràn yẹn ni lórí Umar kó pa ọmọ rẹ̀ láṣẹ àmọ́ kìí ṣe nǹkan tẹnu kò lé lórí bí ọ̀ràn yẹn ni lórí Ibn Umar láti dá ìyàwó padà nítorí pé al-amru bil-amri bish-shay' ìní tó ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ apàwọ̀ láṣẹ kọ́ pẹ́ nìkan láṣẹ nǹkan kan gbàtó ti jìnnà sóyún. ṣé àṣẹyìn ọ̀ràn yẹn ni lórí rẹ̀ kó mu sẹ́ àbí èso ọ̀ràn yẹn ṣe lẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀. wọ́lẹ́kì àwọn olùmọ̀ọ́sọ igi kí ló dé ìgbàtà ìkọkọ ìyàwó lásìkò tí ń ṣe nǹkan sùn ọkọ ní kíkọ tó jẹ́ ti bí dàá èyí tó yẹ ká pé irú rẹ̀ ọ̀sẹ̀lẹ̀ tó ṣé téèyàn bá ti wá irú ṣé kíkọ́ lẹ̀ ni àbí èsè kíkọ́ lẹ̀. ọkọ ìyàwó rẹ lásìkò tí ń sin nǹkan oṣù òfin ṣẹ̀ríà sì ní kí n má kọ̀ lásìkò tí ń sin nǹkan oṣù ṣé kíkọ́ lẹ́yìn ti ṣe àbí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ nítorí pé ànábì náà ló sọ pé ẹ pa láṣẹ kọ́ da padà wal amru bil irja dalilun ala al-wuqu' ìgbà tí wọ́n pa láṣẹ pé ẹ pa láṣẹ kọ́ da padà ẹ̀rí ni lórí pé kíkọ́ lẹ́yìn ti ṣe kọsẹ gán ló ti fẹ́ dá padà ṣé bó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ nù rò pé yé wa sọ eléyìí túmọ̀ sí pé tí wọ́n bá ní mọ pọ́ láṣẹ kọ́ ọ pa ẹni báyìí láṣẹ ọ̀ràn yẹn láṣẹ yẹn jẹ́ lórí ìwọ àṣẹ kan fi pàwọ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí ẹ̀ àmọ́ tí wọ́n náà bá pa ẹni tí wọ́n ní kọ́ ọ pa láṣẹ láṣẹ sọ̀ràn yẹn ni àbí ìsọ̀ràn ìyapa ilé ìtọ́jú ọgbà ni pé kì í sọ àmà nà. lè ṣe bẹ́ẹ̀ Allah yàtọ̀. kọjọ́ra wọn mọ̀tánà ju sallallahu alaihi wasallam nínú tó ń jẹ ní kò fún wọn nínú Ntọ ń wọ̀ kò fún wọn tó èyí sùn gángan yìí náà ti máa sí ní ni wọ́n jẹ kí ló dé tó fún àbí òye wa lọ jẹ kí ló dé tó fún lẹ́bà àbí tó ń bá sọ pé òun yìí wọn yé jẹsẹ mọfìtà àbí òye aha ntí wọn sì jẹ nù ẹ̀bà lọ jẹ sẹmọfìtà lọ jẹ tó bá jẹ kó ń lọ sọ fún ọ kó ń yé jẹ ńtọ jẹun nǹkan mi ló máa jẹ kó sí wàhálà mi lẹ́yìn náà àwọn ọmọ ọ̀dọ̀ àwọn ọ̀rọ̀ wọn tún gbé pẹ́ẹ́lí ju tàwọn ẹrú lọ torí pé àwọn ẹrú wọ́n ló lẹ́rú rẹ àti nǹkan tó ní ṣùgbọ́n ọmọ ọ̀dọ̀ ò ní nígbà ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ láti gbowó ni sọ anábìrin kẹ́ ṣe dáadáa sí wọn àwọn ẹrú yín náà kẹ́ ṣe dáadáa sí wọn oníjẹ́ àlùwàzí. kò sí ètò ìjẹ́ wàzí àlùwádìí òun náà ni wọ́n ń pè ní àlùwádìí àlùwádìí àlùwádìí èsì wádìí alùwádìyó alùwádìyó kìí ṣe wádìí wádìyó. òun náà ló máa ń jáde lẹ́yìn ìgbà téèyàn bá ti tọ̀ tán àbí kéèyàn tó tọ̀ ẹ̀rí kó omi funfun ni omi funfun tó ki díẹ̀ ẹni wọ́n ń pè ní àlùwádìí àbí àlùwádìí lédè Yorùbá gbogbo ìtọ́ náà lẹ́yìn ọmọ náà.

ilẹ̀ tí wọ́n ní kó ọmọ bá wọn mójútó àmọ́ kó o fi fún ẹni tí ọba máa dáko lórí ẹ̀ ẹni tí wọ́n á dáko lórí ẹ̀ yìí máa wá fún yín nínú èrè àwọn nǹkan oko tó gbìn síbẹ̀ wọ́n sí ẹ̀yin alámòjútó. tẹ́gbẹ́ ọwọ́ yín ni lẹ́gbà di ọwọ́ ẹni tí ń gbìnkó lórí ẹ̀. ṣé ẹ̀yin nìkan lẹ dá ìjẹni tí ń dáko lórí ilẹ̀ yẹn fún yín níní àbẹ́yìn àtẹni tó nílẹ̀ lẹ́jọ́ máa pín ẹ̀yin lè bá wọn wẹ́ni máa jàǹfààní rẹ̀ so gbogbo nǹkan tí ẹni tí ń ṣàǹfààní lórí ilẹ̀ ń bá mú wá tó finú fẹ́dọ̀ mú wá pé òun ń bùn yín bàbá tó nílẹ̀ ní bùn kìí sẹ̀yìn ẹ̀yin gbàṣẹ rẹ̀ jẹ́ lẹ fi wá ẹni tí ń dáko ń bẹ̀ wá ẹ gbàṣẹ ẹni tí ń dáko ń bẹ̀ náà jẹ́ láti kó ntọ́ba kó kalẹ̀ fún bàbá tó nílẹ̀ tọ́ba wá wu bàbá tó nílẹ̀ láti fi nǹkan kan sọwọ́ sí yín nínú tọ́ba kó wá òun lọ mà tí ọba wù láti fún yín nǹkan kan òun náà ló tó mà ẹ̀yin ọjà bó ṣe tọ́lọ́ ló nílẹ̀ rẹ̀. ìyẹn sì túmọ̀ sí kí ẹ máa bínú kí ẹ máa sọ pé bẹ́yìn lẹ́ bá wá ẹni tí ń dáko lórí ẹ̀ wá a máa ṣe pé wọ́n lọ dá wá ni wọ́n àti wọ́n ti mọ̀ pé ò lè ṣiṣẹ́ fi sabilillah kí lọ́ọ́ kọ́ ọmọ ara rẹ̀ bọ̀ sí bí èsì sọ pọ̀ gbowó lórí pọ́ọ̀bù àwọn ẹni tí wọ́n máa dáko lórí ilẹ̀ náà. Yàrá lè kún sọ. ẹni tó wà nínú tọ́ìlẹ̀tì lásìkò tó ń pèpè fún sọláàtì lọ́wọ́ látàrí ibi tó wà tìǹtìǹ ṣe kódà ẹni tí ń pèpè fún sọláàtì lọ ṣé lẹ́yìn ìgbà tó bá jáde yóò san àwọn gbólóhùn yẹn padà àbí báwo wọ́n san wọn padà lẹ́yìn ìgbà tó bá jáde náà. èyí tó túmọ̀ sí pé ńgbà tó wà níbi tó ti ń gbàṣẹ ibi tó ti ń tọ̀ wọn aṣọ pé ashhadu anna muhammadan rasulullah àwọn ọ̀sọ́gbà ashhadu anna muhammadan rasulullah torí gbọ́dọ̀ wà ilé gbàṣẹ àwọn gbàṣẹ àbọ̀ǹtọ̀. tó bá sọ pé ashhadu anna muhammadan rasulullah wọ́n sì wà ń ráàyè yẹn sọ́sọ́ pé sallallahu alaihi nàám ò ní sọ nítorí pé ìdí nu tó fi sọ pé ashadu anna muhammadan rasulullah limadha nítorí kórìkọ Allah ó ti wà bẹ̀ àyíṣe ìdárúkọ Allah nígbà tá a bá ń yàgbé àbí tá a bá ń tọ̀ àbá wà láyé tá a ti máa ṣerú ẹ̀ nàám. Nàkó sallallahu alayhi wa sallam Allah ó ti hàn bí àbí ọ̀hún. Alaikum salaam. ẹni tó ṣe kí ni náà kó tó di pé ọba wọ́n ju ọba wọ́n jókòó ọba wọ́n jókòó lẹ́kìn ló ń kí ni وتن استشارة وتن استخارة ها ما خاب من استخار ولا ندم من التشارة أني تبع استخارة كوني فوري تقمع أني كاني تبع في واي معنى كوني كابا so سوريا وثاني استخارة وثاني استشارة هي إيه، وليس الاستخارة وفي لين صلاة الاستخارة الاستشارة بيبامنا لين الاستخارة وليس الاستشارة وليس قصة الاستشارة وتسي الاستخارة نعم aleykum salaam. kò yẹ mi o. gbogbo bí tó bá ti rọ̀ ọ́ lọ́rùn lọ lè gbé tó bá jẹ́ pé ìlú méjèèjì rọ̀ ọ́ láti gbé ńlọ ṣe istikhara ọkàn lè ṣe istikhara for nothing ọ̀rọ̀ Ọlọ́run láti máa gbé lẹ́yìn ọ̀rọ̀ Ọlọ́run láti máa gbé lùmí o sì ní máa wà wọ̀sùn nílùú méjèèjì wọn tọrọ láti máa ìwúlò lóore jù fún ọ láti máa gbé sọ eléyìí ó ṣe istikhara àmọ́ wọ́n mọ̀ pé láyé rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run láti gbé bomi ju bí báyìí lọ ó bùkátà istikhara o lọ́nà rẹ̀ istikhara ti lọ́dọ̀ mi torí tí mo istikhara o náà ní pé kíní yìí mo lè ṣe kíní yìí mo lè ṣe èmi ọ̀ mi tó lóore olúwa ọba ọ̀sẹ̀ sa èyí tó lóore ó dàbí mo lè fẹ́ ọmọbìnrin yìí mo sì lè fẹ́ ọmọbìnrin mi ọmọbìnrin mo lè fẹ́ mo sì lè sọ pé ń fẹ́ sífífẹ́ rẹ̀ ló lóore fún mi àbá ìfẹ́ iṣẹ́ tán fi lọ mí mo lè sọ pé ń ṣe mo lè sọ pé ń ṣe ṣé ṣíṣe rẹ̀ àbá ìṣe rẹ̀ ló lóore jù fún mi wọ́n rò pé yé wa wọ́n fi ilẹ̀ kan lọ mí wọ́n ní kí n ra ṣé rírà rẹ̀ ló lóore jù fún mi ní àbá ìra rẹ̀ sòsọ́ ọmọ kó lè pé ń ṣe o sì lè sọ pé ò ṣe ìwọ lọ́pṣánìs kó o sọ pé ò ní gbélé yìí lápèjù ọwọ́ á sọ pé yà á rọ̀ ṣé gbígbé lẹ́yìn ló lóore fún mi ni àbí èsè gbígbé lẹ́yìn so o oh, lọ́pṣẹ̀n torí pé nísìnyí tó bá fẹ́ lọ lọ́rin lásán mẹ́ o lówó ọkọ rẹ̀ tó bá sì dé lọ́rin ọkàn gan sí gáràjì àbí òye so eléyìí ẹ̀kọ́ ni wọ́n máa ń ṣe ìṣèkọ́rọ̀ náà. ìmáàmù ti ń kí alukur'an nínú sọlẹ́ sádàrúkọ anabi muhammed sallallahu alayhi wa sallam tí gbogbo jama'a ti sallallahu alayhi wa sallam sọmọ àbí òun kọ́ mu lẹ́ni tó sallallahu alayhi wa sallam lẹ́ni tó gbọ́n sókè ṣùgbọ́n ẹni tó bá ti gbọ́ tó dárúkọ anabi sallallahu alayhi wa sallam lórí sọlẹ́ nínú kéwtéńké. ẹsẹ sallallahu alaihi wasallam lọ́nà tí kálukú ṣe tiẹ̀ tí ó sì ní mú ariwo dání náà. kò sí nǹkan kan tí a ní kò sọ nù irú nǹkan tí a máa sọ nínú forí kan gbogbo sọ láti náà lọ sọ náà àníyàn lásán ní yàtọ̀ náà. nínú sọlá náà lẹ́yìn tí bá ti ka sọlá tó bá nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam tẹ sáde Allah níbi àwọn aburú nǹkan mẹ́rin tẹ wá sí àwọn àdúrà tẹfẹ tẹ tọrọ gbogbo ntẹfẹ tẹ tọrọ gbogbo ntẹfẹ sáde parí àdúrà yẹn sísè àsọlá tó ní àbùkátà rẹ àbùkátà kátó sàkàlà tó ní kátó sàlámù náà. Alaikum salaam. ẹ ríra ẹ ríta ọjà rírà àti títà lẹ́yìn tí ìmáàmù ti gun mímbà ọ wọ́n ń ṣe kútúbà àbọ̀ṣẹ́gun mímbà wọ́n ti ń pe sọlẹ̀ ẹ̀ ríra ẹ̀ sì ríta tó bá jẹ́ igi náà ni ẹ̀ rí so nàá nàá rí so. choice wọn fún un. ta ló fún lẹ̀ wọ́n fún ta ni wọ́n fún ẹni tó di ọ̀kan nuru wa. wọn náà mọ̀ pé kọ̀tọ̀ bàbá ó di ẹlẹ́sìn mi àwọn ẹlẹ́sìn mi di nọ̀sọ́rọ́ tí bàbá ń ṣe yẹn wọ́n wá fún bàbá nílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ilé ìjọsìn wọn kíkọ́ máa fi dáko láti fi lè tu nínú dùn nínú kó di ọ̀kan nínú àwọn ọwọ́ á níwọ̀ gẹ́gẹ́ bí ọmọ tí wọ́n sì jẹ́ mùsùlùmí tó lè sàánù bàbá yẹn kọlọ́mọ bá ti fẹ́ lóko wọn náà mọ̀ pé kọ̀tọ̀ nítorí pé wọ́n ta'awanu 'ala al-birri wat-taqwa wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan ó kó yẹn làwọn fẹ́ fi dè malẹ̀ yóò fi tẹ̀síwájú lórí kúfùrù rẹ̀ àà tí wọ́n lọ atọ́ tó tún lọ ràn lọ́wọ́ lórí bí ó ṣe dúró dígbé lórí kúfùrù rẹ̀ rárá o náà. ní wàláì wàláì wàláì. alhamdulilayi ọ̀pọ̀ ni pé àwọn èèyàn máa ń gbìyànjú láti dínà aburú tó bá ti ṣẹlẹ̀ kọ́mọ fàkà wọ́n sì máa ń dínà aburú tí ò bá ti ṣẹlẹ̀ kọ́mọ ṣẹlẹ̀ ìdínú táwọn èèyàn máa fi dá sọ̀rọ̀ lọ́rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ gbà lẹ́sẹ̀ pé wọ́n tilẹ̀ àmọ́ tẹ́ bá wòran aburú yẹn ó ṣẹlẹ̀ ó sì padà bà gbogbo èèyàn lọ́kàn jẹ́ ṣùgbọ́n tẹ́ bá fẹ́ dá sọ̀rọ̀ ó yẹ kéèyàn ó tó ọ̀rọ̀ dá sí kéèyàn ó sì mọ ọ̀nà téèyàn ó gbà dá sí kó tó dá sí lọ́pọ̀lọpọ̀ gbà àwọn abánidásọ̀rọ̀ ní máa fa ìkọ̀sílẹ̀ ọkọ ò lẹ́mìí kò fẹ́ kọ ìyàwó ṣùgbọ́n àwọn ẹni tó sábàyà gbàgbà pé a fẹ́ dá sí i káburú wọn má bàa tẹlẹ̀ àwọn gángan ní òkè aburú wa irú rẹ̀ níbi èrè tẹ̀sí. tẹ́ ẹ̀ máa ń parí ìjà láàrin lọ́kọ-láya gbólóhùn tó ń fẹ́yàwó rẹ̀ àbọ̀ ọ̀fẹ́ má ọ̀yẹ̀kọ́ wa lẹ́nu alátùsù. torí pé n tó bíjà oná ẹ̀mí ṣẹ̀tàn gbogbo àsìkò tíjà yẹn ń gbóná fẹlifẹli ọgọ sítòsí yọọ máa dẹdẹ ọkọ yẹn ní láti má gbẹbẹ yọọ máa wá kọsọ kó n ti náà ni ìyìnlẹ̀ wa fẹ́ràn ha ìkòkò lẹ́nu ẹ̀tún wa ń bi ọkọ níbi ìrètí ọ̀yẹ́ dípò kẹ́yìn ọ̀sọ̀ pé tọ́ àti parí eléyìí o walhamdulilayi kò sí nǹkan kan tó ṣẹ́kù dúkìyàwó múra kó padà sílé ọkọ rẹ̀ lọ ìwọ kọ mọ màá ti lọ kó múyàwó rẹ̀ lọ́wọ́ ọlọ́hùn oníjẹ kárí àṣetán sẹ́mi pé gbogbo ìjọba fẹ́ sọ mbẹ́ o ara rẹ̀ ti kọ̀kọ́ tù a ẹ sọ pé tí ma a ṣe a sọ pé kò fìtà nù ara rẹ̀ ọba ni àmọ́ sọ̀ ń ọ̀fẹ́ má ọ̀pin lọ́wọ́ ọ̀bínú kílẹ̀ rògbé ọ̀sán kọ́dà ẹ̀rí pé bẹ́ẹ̀ tó ṣe gbé wá gan ó fi hàn pé ọkùnrin tó burú lò wallahi òun ọ̀fẹ́ mọ́ wallahi òun ọ̀fẹ́ mọ́ wallahi òun ọ̀fẹ́ mọ́ òun ọ̀fẹ́ mọ́ ti tó onídìí wallahi ó tún wá wílẹ̀ mẹ́ta láti fi hàn pé ẹsọ rẹ dínú ẹsọ rẹ dínú lábẹ́ òfin ṣẹ̀ríyà wallahi òun ọ̀fẹ́ mọ́ wallahi òun ọ̀fẹ́ mọ́ wàláì wọn fẹ́ ma wọn kì í sọ̀rọ̀ dànù wọn abilé rè ọ̀rọ̀ tó wílẹ̀ mẹ́ta yìí kí lọ gbà lérò pẹ̀lú ẹ̀ ó ní ẹ̀mí ló lẹ́ni mo wí ẹ̀mẹ́ta ni ẹ̀mí ló wá lulú aníkà kó obìnrin lẹ̀ kó fi pátá kpọ́dọ́gbọ́dọ́ mẹ́ta náà ni àjẹpẹ́ mẹ́ta náà ni mẹ́ta náà ni tọ́ba ní wọ́lọ́ọ̀hì òun ọ̀fẹ́ ma wọ́lọ́ọ̀hì òun ọ̀fẹ́ ma wọ́lọ́ọ̀hì òun ọ̀fẹ́ ma òun fẹ́ fi ẹ̀kejì àtẹlẹ́kẹta fún talakọ̀kọ́ ńlágbára àjẹpọ̀ ẹ̀yọ̀kan ni ẹ̀yọ̀kan láti o tọ́ba wa jẹ́ pé ti parí ìlọ́ba mú tọ́ba parọ́ ìwà ọmọ ẹ̀ ń tọ́wà náà ní rẹ̀ tọ́ba jẹ́ pé mẹ́ta náà lọ́gbà àmọ́ ó rí i pé òun ọ̀fẹ́ padà sọ obìnrin yẹn lẹ̀ òun kàn pa ni tòtò bá ti wá jẹ́ bá wọn nǹkan tí ó ṣe òun náà ní kí ó ti di three minus one kí ló kù ó kù méjì gbà tí ò ti pẹ́ dípò pákó obìnrin ti ṣe nǹkan oṣù ẹ̀kíní lẹ́yìn rẹ̀ ó ti ṣe nǹkan oṣù ẹ̀kejì lẹ́yìn rẹ̀ ó tún ti bẹ̀rẹ̀ ẹlẹ́kẹta lẹ́yìn rẹ̀ gbogbo ẹ̀ ò tí ì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó obìnrin mara ló fi kọ́ lẹ̀ o a sọ yìí pé dá padà gbàtó ń ti ronú pé àbí tó ti sọ yìí pé tó ń gbàdúrò lẹ́yọ̀kan a sọ yìí pé kọ́ dá ìyàwó yẹn padà tó bá ti sọ pé òun dá ọ padà ìyàwó tún dí ìyàwó rẹ̀ náà nídìí ká so èyí àníbi kàtà sàfúrò láì kankan nítorí pé àyàfi tó bá kọ̀ lásìkò tí ọ̀yẹ́ kọ̀kọ̀ àsìkò ó ní ọ̀yẹ́ kọ̀kọ̀ àsìkò tóbìnrin yẹn ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àbí kò se nǹkan oṣù lọ́wọ́ ó ti parí nǹkan oṣù ó sì ti wẹ̀ àmọ́ láàrin ìgbà tó wẹ̀ sí ìgbà tó kọ̀ yìí ìbálòpọ̀ ti wáyé láàrin rẹ̀ àti ẹ̀ kò tún yẹ kẹ́kọ̀ọ́ obìnrin nígbà yẹn náà tó bá ti wá ṣẹlẹ̀ báwọn yọ ọkàn sọ fún un dá padà nù kìí sọ̀rọ̀ asàfurùlà àwọn tó wájú kó ti dájú pọkùnrin ti kó obìnrin ní mẹ́ta asàfurùlà ìkọ̀ràn o ó ti dèèwọ̀ fún láéláé fún òtún lè jọkọ àtìyàwó má àyàfi tíyàwó bá lọ́kọ mi tó bá wá lọ́kọ mi yùn ohun àtọkọ wa jọ máa gbé gbé gbé gbé gbé gbé gbé gbé gbé gbé gbé bí ká sọ pé ẹgbọ́ gbé gbé gbé gbé ẹ mọ̀ kó ti fa kó ti pọ̀ gbé kakọ́ sógójì ọdún pẹ̀lú ọkọ̀ tuntun yìí bẹ́ẹ̀ sì tọ́ nìkan abẹ́ sàárín tiwọn náà lọ́kọ̀ tuntun náà bá ló ń kọ́ lẹ̀ lẹ́yìn ogójì ọdún lẹ́yìn ọgbọ̀n oṣù lẹ́yìn ogún ọdún lẹ́yìn ọdún mẹ́wàá ọdún kan àbọ̀dún méjì wọ́n tún á rìn pàdé ìyàwó rẹ̀ àárọ̀ ọ̀hún àwọn àwọn ni wọ́n ti ẹ̀ ń bó lọ́wọ́ wa ní ìsìkà ó mà tún ti fọ́ lórí ibú mi òun náà tún ti kọ òun sílẹ̀ tọ̀ tó bá jẹ́ báwọn ní ìsìn wa tẹ̀tẹ̀ wa lè bá sọ̀rọ̀ pọ̀ nfẹ̀fẹ̀ àmọ́ mẹ́jẹ̀mú ọlọ́kọ̀ mi ni pé ìbálòpọ̀ gbọ́dọ̀ wáyé ná tẹ̀lọ́kọ̀ tuntun táàlẹ́ ni náà tí ń fẹ́ kó ọ̀bùn síyàwó ńlá sọ̀wọ́ ambọ̀sibọ̀sì kí wọ́n ọ̀bùn tọ̀wọ́ tẹ̀mọ̀ kófin yẹn ní agbára torí kí kálukú tó o bá ní ìdìyàwó rẹ kó o lè bá a sọ kó o ti sọ ẹnu ẹ níbi òun kọ́ ọ lẹ̀ òun kọ́ ọ lẹ̀ òun kọ́ ọ lẹ̀ àwọn gbólóhùn tí ó yẹ kí èèyàn máa fi ṣàwàdà ni náà wíwèsí sọ pé wàláhì bọ́dá náà wọ́n ní jẹ wàláhì bọ́dá náà wọ́n ní jẹ wàláhì bọ́dá náà wọ́n ní jẹ kálí bí ọ̀pá ìwọlé bí ọ̀pá ṣe irú eléyìí ló lè máa san kàfàrà ó ti búra pé bíyàwó ń dáná òun ní jẹ kàfàrà rẹ̀ oníkọ́ bọ́kùn lọ́rùn ẹrú kọ̀rẹ́rú yóò ṣe sùyàmù a yóò fún aláìní mẹ́wàá yóò fún wa lóúnjẹ àbí kọ́ dẹ́wù sí wọn lọ́rùn kò lè ṣe kíní kejì kẹta lọ́sẹ̀sẹ̀ wa kan kó ọjọ́ mẹ́ta bá tó ni ó tó lẹ́tọ̀ọ́ sí kọ́jọ́ oúnjẹ ìyàwó rẹ̀ ebi ọ̀pá ti عليكم السلام يواني ما تكينه آلين وحديث عن نبو محمد صلى الله عليه وسلم من مس ذكره فليتوضع يعني كان تباك فوق مسح kìí ṣe mẹsàáhà ẹnikẹ́ni tó bá ti fọwọ́ kan abẹ́rẹ́ ó tún àlọ́ àlẹ́ bàbá fi inú àtẹ́lẹwọ́ kan abẹ́ mẹsà nílédè lárúbáwá bàbá sì fi òdi ọwọ́ kan mẹsà náà nílédè lárúbáwá mo rò pé yọ àhàn mẹjọ ọwọ́ rẹ ọkàn abẹ́rẹ́ màlìkíyà ní sẹsẹ sọpọ gbọ́dọ̀ jẹ àárín àtẹ́lẹwọ́ torí tó bá jẹ àárín àtẹ́lẹwọ́ èèyàn fi ní fílìn yóò jẹ kó dùn máa òsì kókó síbi tó ti wá nù àdé tìbẹ kọ wá nù àdé tìbẹ tó bá ti fọwọ́ kàn kò ti dáràn ó tún alò àlà rẹ bó lọ́wọ́ rẹ ti kan abẹ́rẹ́ rẹ wọ́n náà karamba ní níbi alò àlà bó ló ti kàn tó ń sálò àlà ń wò wò ní àbí wọn ní ká ẹbọ pátákẹ tó sálò àlà ní ẹkọ sọ bẹ́ẹ̀ ń tiẹ̀ tó bá pé yẹn ń wẹ̀ lọ́wọ́ rẹ̀ wá fi ká bẹ́ẹ̀ tó yóò tún àlọ́ àlà rẹ̀ náà má lè fi. lẹ́sà nìyà ó sọ ọ́nà àdúrà yẹn ni kí wọ́n fẹ́ ṣe sọ̀kọ́rọ̀ fún nǹkan méjì mẹ́ta tẹ́sí ti kọ́rọ̀ kọ̀ọ̀kan fọ́kọ̀ọ̀kan ni bẹ́ẹ̀ tẹ́ bá lè ti kọ̀ọ̀kan fọ́kọ̀ọ̀kan lọ dàbí ẹ̀fẹ́ ti kọ̀ọ̀kan fọ́kọ̀ọ̀kan tẹ́ lè ti gbogbo ẹ̀ papọ̀ ládùúà kò sí ní tó burú mẹ́. àríkùn lẹ́yìn náà kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ti kó ìsìkọ́rọ̀ yẹn kọ̀ọ̀kan ti kó kọ̀ọ̀kan ti náà fi làrákà méjì tọ́ba parí tashahhud kó sàdúrà istikhara wọ́n bẹ̀ nà. alẹ́ni tó kọ ìyàwó lẹ́ni kíkọ kan àbí kíkọ ẹlẹ́ẹ̀kejì kọjá padà tóbi nìyẹn fi parí iddah a sọ pé banat minhu baynunatan saghra obìnrin yẹn ti da àjòjì ní àjòjì kékeré ìtumọ̀ àjòjì kékeré ni pé tó bá wù láti tún fẹ́ wọ́n á rí ẹ̀stábílíṣì akut pẹ̀lú sọ̀dáàkì tuntun àwọn ẹlẹ́rìí yóò tún jẹ́rìí yóò sì tún fẹ́ lọ́dọ̀ òbí rẹ̀ àti kó tún fẹ́ lọ́dọ̀ ọmọ rẹ̀ tó bá ti lọ́mọ tó ti bàlágà tó bá jẹ́ pé ìwọ bá kóbìnrin yẹn lè òfin lọ òfin lọ lọ́kọ mi ọkọ mi yẹn wá kọ́ lẹ̀ ìwọ tún padà fẹ́ ó sì ti ní kíkọ́ ọlẹ̀ kan tàbí méjì lórí rẹ̀ tẹ́lẹ̀ kíkọ́ ọlẹ̀ náà láti máa kà lọ. mo rò pé yé ọ̀kẹ́ ti síwájú ló fi lọ mi gbà tí wò fi hàn kó nídìí ẹ̀ má tí náà tún kọ́lé àbóǹkú ọwọ́ afẹ́ padà wá sọ́dọ̀ rẹ̀ gbà ó tún fẹ́ tọ́ba tún kọ́lé nísìn ṣé wàn àbí tù wà á di tó bá kó sí kọ́ mẹ́ta ó ti wá lọ lọ́kọ̀ mi lẹ́yìn tẹ gbèrègbè tẹ gbèrègbè ìwọ́ tún fẹ́ á sọ pé nísìnyí kíkọ́ ọlẹ́ rẹ mẹ́ta ọwọ́ à ń tún tún tún tó ti nà kankan bẹ̀ tuntun mẹ́ta mi ló ní nìyí titẹ́lẹ̀ o ti na pin o ṣẹ̀ṣẹ̀ wá gba tuntun mi báyìí mẹ́ta tọ́ ọ bá tún na bó o ti ṣe tó tún fún ní one two three tẹ́ tún bọ̀ náà. aleykum salaam. ṣé kí ni mí ń gbọ́? mi ń gbọ́ ẹni tó bá gbọ́ kó sọ. ẹ wá bí ẹ wá sọ mi gbọ́ mi aláàárẹ̀ sápáàsì rọ́bà sí lára yìí ti sábẹ́ rẹ̀ nísìnyí àwọn ọmọ ibi tí wọ́n lù láwọn agbọn ibi tí ìfun gbà kọjá ìfun tó jẹ́ ìpele ti gbẹ̀yìn fún ìgbẹ́ láti jáde àti àyè tí ìtọ̀ ń bá jáde tó jẹ́ àyè ìpele ìgbẹ̀yìn fún ìtọ̀ láti jáde wọ́n á paasi rọ́bà tì ìtọ̀ àtìgbẹ̀yìn yóò máa jáde báyìí nítorí pé àárẹ̀ ti ń sìn òun kò lè fún láǹfààní kọ́ máa lọ lóṣù nbìkan kó ń yàgbẹ́ òun tọ̀ àwọn sì sọ pé àárẹ̀ ti ń sìn yàn kò gbọ́dọ̀ díyàn lọ́nà láti fẹ̀sìn torí kú lè dé at any time tí ó wàá padà lọ jásí pé kú kò sí Allah lásìkò sọ láti bá ti tó òhun ni abẹ́ni tí ń tọ́jú rẹ̀ ẹ wá èkísà tọ́mọ́ ẹ fi sómi tọ́mọ́ ẹ fi nu àyíká ibi tí wọ́n ti gbé rọ́bà wọnú rẹ̀ yìí torí kò lè máa jẹ́ egboro tí ó máa gbé ìtọ̀ gbégbẹ́ jáde kó má fìgbà kan rin jáde sí i lára. torí èyí tí ó ṣeé ṣe kápó ti rin jáde sí i láwọ̀ láti nu àyíká ibi rọ́bà yẹn. sábàtú àná àwọn abàtà lùwàlá tí ọba lè dá lùwàlá sí tó bá ti wá yẹn á gbìyànjú láti dojú rẹ̀ kọ alikibla so yóò ṣe sọláàtì rẹ̀ bàbá àjẹ ní dùbúlẹ̀ náà yóò máa ṣàpèjúwe pé ọlọ́ọ̀hún wọ́n ti rò kó sami Allahu liman hamida Allahu yóò fi ṣàpèjúwe pé òun ti ṣe sùjúdù bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe torí kọ́ mọ́ bá kú láì jẹ́ pé ọ́ sẹ̀sìn kù lẹ́yìn jábí ẹ̀sìn máa ti. àwọn tẹ́wọ́ sàdúà báwọn náwó sókè kótó ọlọ́mọ dúpẹ́ ó yorùbá lẹ́fù ṣé àwọn lè fi bọ́ ti fi bọ́ rárá o ó ń tọ́jú bẹ́ẹ̀ àdìsí tó mú akọ̀fẹ́fẹ́ ní lẹ́kọ́ ẹ̀ lè fọwọ́ bọ́jú tẹ bá ṣàdúrà làbàtì àmọ́ àdìsí kan wá sóníkà nàbì sallallahu alaihi wasallam tó sùn lójoojúmọ́ ó máa ń ka ayatul kursi qul huwallahu mẹ́ta qul a'udhu birabbil falaq mẹ́ta qul nas mẹ́ta tọ́ba kàtà yóò tu yóò tu atẹ́gùn sí ọwọ́ rẹ̀ yọ wá fi ra gbogbo ara rẹ̀ ẹ̀rẹ̀ láti orí mọ́jú yóò fi ra gbogbo ara gbogbo bí tọ́wọ́ bá kárí yóò ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ibẹ̀ yẹn ló ti lè fọwọ́ ra gbogbo ara rẹ̀ kó tó máa sùn ní ojoojúmọ́ inṣàlá tí wọ́n bá ń ṣe ṣe báyìí kó tó sùn ọmọ bọ́ lọ́wọ́ àlákàlà wọ́n máa bọ́ lọ́wọ́ ìríkùrì ojú oorun wọ́n máa bọ́ lọ́wọ́ àwọn tí wọ́n máa fẹ́ fún ọ níyàtẹ̀ fọ́jẹ lójú oorun wọ́n máa bọ́ lọ́wọ́ àwọn ẹni tí wọ́n máa lépa rẹ láburú insha allah naam ṣùgbọ́n pẹ̀lú májàmú kò nígbàgbọ́ lónìí ẹnìkan béèrè ó ní èèyàn òun kan kò lè má máa lálà àwọn àlákàlà nígbà tó bá ti lè sùn àwọn á ti bá a béèrè rí àwọn á sọ pé kí wọ́n máa ṣerú àdúrà yìí wọ́n máa ka àtàl kùrùsì wọ́n ká kúlù ọlọ́ mẹ́ta kúlù rọ́bì falak mẹ́ta kúlù àwọn rọ́bì nọ́ọ̀sì mẹ́ta kó tú itọ́ rẹ̀ sí ọwọ́ àkótú atẹ́kùn rẹ̀ sí ọwọ́ kó wá fi ra gbogbo ara rẹ̀ wọ́n wá ní wọ́n ń ṣe bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ wọ́n tún ń lá àwọn wọn á ní nǹkan méjì alákọ̀ọ́kọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni kìí ṣe ní ti ń ṣẹlẹ̀ gángan nínú òfin ṣẹ̀ríyà wọ́n yé tìràn má là wọ́n yé dì wọ́n yé dìrọ̀ má là tí wọ́n bá kẹ̀sí rí aburú tó o bá ti dí wàá tu atẹ́kùn sí apá òsì rẹ̀ a'udhu billahi minash shaitani rajim wàá wá sàdúà tó ló ẹlẹ́dàá wọn mẹ́jọ ṣẹlẹ̀ ó sì gbọ́dọ̀ sọ fẹ́ wípé nítorí ni nǹkan yẹn ò ní ṣẹlẹ̀ àti lọ́nà àbáyọ àbáni àti ní. ẹlẹ́ẹ̀kejì ìṣe làwọn àdúrà tá a ní kó ọmọ ẹ̀sìn kò wúlò fún ọ nítorí pé ò nígbàgbọ́ ò nígbàgbọ́ dò irọ́ lásán nítorí pé tá a bá lọ sọ́sítì tó dáa jù láyé táwa di ọsítì yẹn tá a rí àwọn arinṣẹ́ lọ́pọ̀ tó báyìí àmọ́ ànígbàgbọ́ pé oògùn tó bá fún yàn lè ṣiṣẹ́ gbogbo oògùn tó bá fún ọ bí ẹfun yàn kàjọ nínú tí máa ran oògùn lọ́wọ́ tí máa fi ṣiṣẹ́ ó ní ìbàlẹ̀ ọkàn tó níṣògùn torí ẹ̀ àdúrà tẹ̀yìn bá ń ṣe kò ní gbà lópin ìgbà tọkàn yín ọba balẹ̀ sí pé yọ gbà olú ẹlẹ́dàá sọ pé ana 'inda dhanni 'abdi bi. ibi tí ẹrú mi bá rò sí mi ni bẹ ibi ẹrú mi bá rò sí mi ni màá máa bẹ tó bá rò ìpè àdúrà yìí yọ gbà náà ni ntí mo ń fẹ́ yọ bọ́ sí náà ní bí ìdìnnìlà yọ gbà ntí mo fi ó sì bọ́ sí. àwọn tó máa tó láti dọ́tà ń báyìí láwọn ọmọ ìfẹ́ ṣé yóò sì ṣe. kò ní ṣe torí irú rẹ̀ kọ́ ni wọ́n ní wọ́n ṣe ìwọ sọ ẹ pé mùnáfìkì ni ọ iyèméjì ń bọ ọjà ẹni tí irú nǹkan bá ti ń bẹ pẹ̀lú yọ̀ọ̀kan máa gbára dálẹ̀ náà máa ṣe wàhálà láti torí agbọ́dọ̀ ní gbogbo àdúrà tẹ̀ máa ń ṣe láyé tí ẹ̀ bá ti ní balẹ̀ ọkàn pé yọ gbà kò ní gbà ọjọ́ ìbùsùn jọ. wàhálà ìkànsọ́. ní ìgbọ́kùn ti ń ka àyà rẹ̀. قل لا يعلم آه كاكو كالون كاو sọ́n kanú alukurani ni àbí lórí rẹ̀ sórí lọ́nkà ìkàkùkà lọ́nkà kò lè yàlẹ́mú. من في السماوات والأرض الغيب إلا الله ما يتوان صفوا kí gbogbo ẹ̀dá tí ń bẹ nínú sámà méjèèjì àti ilẹ̀ méjèèjì kò sọ́kàn nínú wọn tó máa ń tọ́pa máa ń àyàfi Allah. ìpèníjà ńlá lélẹ́yìí fún gbogbo àwọn oníyàwó gbogbo àwọn tí ń sọ pé àwọn máa ń tọ́pa máa ń olúwa sọ fún yín kẹ́ ẹ lọ mà dájú ẹ má ti kéru kọ́ fẹ́sí yín lọ́kọlọ kò sí ẹnìkan la malakun muqarrab wala nabiyyun mursal wala jin wala ins tọ́mọ̀ntọ́ pamọ́ àyàfi Allah màlẹ́kà tó súnmọ́ Allah kọ́ mọ́ntọ́ pamọ́ ànábì tá a rán níṣẹ́ wọn mọ́ntọ́ pamọ́. Anja no máa ń tọ́pa allah nìkan ló máa ń tọ́pa mọ́ náà eléyìí jẹ́ àwọn ẹ̀rí nínú àwọn ẹ̀rí káàfin máa ń takò gbogbo ẹni tó bá lò máa ń tọ́pa mọ́ kò bá jẹ́ pẹ̀ ló ń lò kò bá jẹ́ omi ló ń lò àtẹ́lẹwọ́ ló ń wò ìràwọ̀ ló ẹlẹ́ni àdánwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sẹ́ni tó máa ń tọpa mọ́ àyàfi ta ni Allah náà. yìí máa fi ń tọ́ba fẹ́ nínú màá kọ̀kọ̀ mọ ẹni tó bá wù nínú àwọn aránṣẹ́ rẹ̀. illa man irtada min rasulin fa innahu yarsudu min ومن خلفه فإنه فإنه يسلك من بين يديه ومن خلفه رصدا الله عز وجل كلام من تقامى àmọ́ máa fi ìmọ̀ tó pamọ́ mẹ́ni tó bá yọ́nú sí nínú àwọn àránṣẹ́ rẹ̀ èyí tó bá wù nínú màá tó pamọ́ èyí tó bá wù nínú màá tó pamọ́ kìí ṣe gbogbo ń tó pamọ́ yóò fi mà wọn nà. bẹ́ẹ̀ bó ti jẹ́ pé Adam aleyhi salam ọmọ pété ń bá jẹ nínú èso òun ọ̀ dára alẹ̀ ọ̀ dára alẹ̀ àbí ọ̀padà dára alẹ̀ ọ̀padà dára alẹ̀ bínú ọ̀ aleyhi salam kò ti ṣe màkọ́ ọmọ òun kìí sọ̀kan náà àwọn ará ilé òun àti pé ìbéèrè nípa pé kí ló dé tẹ̀sí wá tí ó parun ẹsẹ̀ ni tọ́ba mà ní ọba ti béèrè. gẹ́gẹ́ bó ti jẹ́ pé Ibrahim aleyhi salam òun náà kò nímà nípa nǹkan tó pamọ́ nítorí pé nǹkan tí Allah tó bá fi mọ àwọn ànábì Allah onìkan náà ni wọ́n mà bẹ́ẹ̀ náà ni ó ti ṣe jẹ́ pé ànábì Muhammad sallallahu alaihi tó bá ti kọ́ máa ń tọ́pa mẹ́rin iye bí oṣù kan tó fi jókòó lórí ọ̀rọ̀ ẹ̀sùn tí wọ́n fi kan ìyá ńlá wa Aisha radiyallahu anha wípé ó ṣàgbèrè wọn ò ní jókòó oṣù kan torí lẹ́yìn oṣù kan láyà tó sọ̀kalẹ̀ tó fi fọ Aisha máa pé kò ṣe dìnnà káàní bá máa ń tọ́pa máa kí ni ìtumọ̀ gbogbo àsìkò yẹn kò bùkátà kún ojú ọjọ́ kan. torí rẹ̀ kò tó máa ń máa fi ọ̀wọ́ náà. kí ló ń fẹ́ dákọ̀ rẹ̀ sí ilé ìwẹ̀ tó ti pé ìwẹ̀ lásán là máa ń wẹ̀ ń bẹ̀ a lè dárúkọ ọlọ́ọ̀hún níbẹ̀ tẹ́ ẹ bá ti fi mú dá wa lójú pé ìwẹ̀ lásán lẹ̀ máa ń wẹ̀ ń bẹ̀ ẹ kì í àwọn pè báwò ustaazu ti ń kọ́ àwọn tí ó àwọn wá pè kọ̀dá àwọn lò kí lẹ́yìn pè fún nítorí pé ẹ lè pè ọ ìjà lè pè fún pọ̀ tí òfin ní dáhùn ẹ pè kọ́ a máa yàn yín lálẹ́ tóró bìn lẹ́yìn sọ yẹ kọ́ dáhùn ustaazu sọ yẹ kẹ́ dáhùn kẹ̀yẹ́kẹ́ dáhùn ẹ pé obìnrin lẹ́yìn ẹ wá ní kó wá bá yín wo aláǹgbá tó wọlé yìí ẹ̀yin nìkan lẹ́sìn wá ń lé tọ́tọ́ kí ìsáàdọ̀ wọlé lórí pé ń bá akọ yín kí ó ẹ wọlé ká ẹ wọlé ló bá sọ ayín bírín sílẹ̀kùn tó torí ẹ sọ ń tẹ pé fún àwọn ọmọ náà. òbí ọmọkùnrin rárá kí wọn fẹ́ fi sílẹ̀ tọ́mọ bá jẹ́ pé yàtọ̀ sí irun tó mú ayé tẹ̀ ti fa ìbá àjọkùnrin ìbá àjọbìnrin tá a lè fi irun wá lẹ̀ bẹ́ẹ̀ táwọn bá fi lẹ́yìn tí alákọ̀ọ́kọ́ tẹ̀ ti fa ẹ fi irun wá lẹ̀ láéláé ẹ gbọ́dọ̀ fọwọ́ ẹ gbọ́dọ̀ bá wọn fa orí ẹsùn gbọ́dọ̀ bá wọn gẹ tọmọ wa tóbìnrin wa sórí bí orí bọmbọì rárá àbùkátà kírun rẹ̀ ọmọ akpọlọ kọ ọmọ akpọlọ ni torí pé ara oge obìnrin ní irun orí rẹ̀ àwọn ọkùnrin náà ẹ lè dárun sí irun lè máa pọ̀ lórí yín lọ lópin ìgbà tó bá ti pẹ́ ń tọ́jú rẹ̀ ẹ gbọ́dọ̀ fi irun lẹ̀ lórí yín kẹ má ma fọ kẹ má ma yá kẹ má ma mójútó tó fi wá jẹ́kítẹ́ bá ti yọ àwọn èèyàn máa wò yín bí ẹni tó rí rè ó pé ẹ mójútó orun yẹn tọ́jú rẹ̀ dáadáa tó bá jẹ́ pé pípọ̀ ọrùn yẹn kò máa yọ yín lẹ́nu kò máa dà yín láàmú kò sí tó burú bẹ́ẹ̀ sílẹ̀ bá torí pé Ànábì sallallahu alaihi wasallam ó nírun lórí gán èsì kó a lọ ṣe hajj èsì kó a lọ ṣe umra kí la fẹ́ máa fárí sí bọ̀rọ̀ pé yé wa àmọ́ ó ti dájú pé tí wọn bá ti tó bá ti hù díẹ̀ tó bá ti ń pọ̀ díẹ̀ ni máa ń yọ wá lẹ́nu sàn kó oríṣiríṣi làwọn èèyàn ẹlòmíì tí irun rẹ̀ bá ti rọra pọ̀ díẹ̀ báyìí gbogbo orí kò ní gbádùn rẹ̀ mọ́ yóò máa hùn yóò máa dà á ó dìgbà tó bá tó tún gẹ̀ẹ́ tó dínkù ni ó tún rí i pé òun ò ní wàhálà yẹn má tó ń bá ń gérun rẹ àbọ̀ ń bá ń fa jẹ́ kí n tó fà tó ń fi ń gé tó ń fi ń fa ó yí ọ mo rò pé yé ha torí ẹ tí o bá jẹ́ kó lọ sí hajj àbọ̀ lọ sí umra kí lọ fẹ́ máa parí lójoojúmọ́ àfi tó bá jẹ́ pé onísábàbí kàtọ́ jẹ ni o tó lè mú kéèyàn máa fárí ní gbogbo ìgbà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. ẹni sọ́tọ́ ní Islam káwọn máa ń nàmọ lórí àbí káwọn àbí káwọn gba ìdí ẹ̀ gbogbo ọ̀tọ̀ Ànábì sallallahu alaihi wasallam sọ pé tẹ bá fẹ́ lu obìnrin kọ́dọ̀ ọmọ ọ̀dọ̀ ẹ gbọ́dọ̀ gbalé lẹ́yìn bá sì fẹ́ lùyàn ibo ni máa wù yín gbaná rí máa gba ìtì ẹ̀ àbẹ́ ẹ̀kọ́ làwọn ọmọ yẹn máa halẹ̀ máa gbaná ojú ẹ̀ kọ́tọ́ torí kó tún yẹn ọlọ́wọ́n jù lára ẹ̀mẹ́yẹni tá a gba ìtì rẹ̀ tí sẹ́yìn jù òṣìṣẹ́ mọ́ tó bá sì pé rí kíní kan ó pé rí kòkò tó tó bá ní á báwo lójú ìṣe wá jẹ́ pé kò ríran máa ah, lágbájá nì wọ́n pè yàn léyàn rí ojú ń tìyàn bó wàá ní sọ́ba pè yàn ní afọ́nilójú ta ló ń fẹ́ kó wọn máa pò ń bà kò sí ẹ jẹ́ ká wó kọrin fúnra wa kìí sọ àwọn ọkọ̀ rádaràda orí bàbá mi lára orí ti àkójọpọ̀ nǹkan púpọ̀ ẹ̀rí pé tí wọ́n bá ní èèyàn ò ní làákàyè mà èèyàn ti ya wèrè kí ló dàrú náà orí rẹ̀ ló dàrú tọ̀ wọn ò lu yẹn orí ń dàrú bó wá síwá dé gbà gbò gbà orí náà là ń gbá ó súnmọ́ kí orí ọ̀dàrú àbí ó súnmọ́ ó súnmọ́ ẹ̀yìn àwọn onísìn tí wọ́n máa ń lé ẹnìkan bọ̀ tó wá ṣe déédé pé ibi tí ń sábọ̀ ẹnìkan ti gbé kùmà lọ́wọ́ bó ṣe sádọ́dọ́ rẹ bá ọkàn ná kùmà lórí ní káò yóò ti gbàgbé pọ̀ ń sá fáwọn èèyàn kí ló ṣe yóò ṣubú lulẹ̀ tó bá ṣubú lulẹ̀ ó lè dákú lọ gbaragada táwọn ẹni tí ń lé bàbá sá ọlọ́mú ọ á fojú rẹ ní kíni ká àwọn ńlá kan lọ sílẹ̀ o ẹ má pa o. torí bó ti ṣe ṣubú òun ọpọlọ rẹ ọjọ́ máa torí ń tán kóbó lọ́pọlọ lórí òun orí lè ti fẹ́ lu aago tẹ bá fi lára balẹ̀ ó lè tó fifteen minutes kótó di kó rúra padà yọmọ àwọn òkú kí ló dé kí ló ṣẹlẹ̀ yóò ti gbàgbé pé òun lòún sáré tí wọ́n lé òun sẹ́nìkan fi ta nǹkan bò ń lórí orí ẹlẹgẹ́ ni lára má na ọmọ rẹ lórí má na ọmọ tó ń kọ́ lẹ́kọ̀ọ́ lórí ẹ̀yin jíjà ẹ̀yin mọ̀álẹ́mọ́ọ̀n tọ́ẹ́gbẹ́ lè má lu ma ọwọ́ máa hún yín ni ìkà síbẹ̀ ti lu ọ́ nu àlùfẹ́ ẹ̀kú ńlọtí kọ́ ọmọ wọn bá tó ọmọ ìkà mọ́tò ẹlòmíì bá rọ ọmọ ọlọ́mọ mú báyìí ojú ọ̀pá kànákànná ni ọ̀fẹ́ pa ni tọ́ba alùtọ́ alùtọ́ alùtọ́ alù tọ́ba bá ti wá sáwọn wọ́n á mú ẹgbàá dé orí rẹ̀ káò káò káò ẹ fẹ́ pa ni. so ó yẹ ká bẹ̀rù Allah ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọlọ́mọ adúpẹ́ fún Allah pé wọ́n ti bẹ́ẹ̀ ní al ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọlọ́mọ sẹ́kẹ́ tó ọmọ bá lọ parí pẹ́rín báyìí àbá ẹ rí àwọn ojú àwọn ọkùnrin ni O léwu tó bá yá ẹ wà ẹ̀kọ́ máa ń ṣe dọ́ọ̀lù ọmọ ṣáàp ọmọ sálọ́dọ̀ọ́lù láìsí ẹ̀ síbẹ̀yìn náà sẹ́rù pẹ́ gba amadé yẹn ọgbọ́n ni ẹ̀ka láàrì ẹ̀ka láàrì ilẹ̀ gbá máa jẹ́ afinimànàfọ́ máa tó bá ti jẹ́ pé lúlù lúlù lúlù náà ní gbogbo gbà àwọn ọmọ yìí sábà fẹ́ gbọ́rọ̀ ọmọ ọmọ sọkó sókè ẹgbà lọ torí ó ti àtìkù ọ̀rọ̀ àtìkù èdè Yorùbá ni o lédè Yorùbá sábà lọ́mọ yà àtìkù yẹn ni pé wọ́n lù lù lù lù lù lù làpá lára rẹ̀ mọ́ sọ tẹ́lẹ̀ yìí bá yẹ yín ẹ sọ́ra máa lu àwọn ọmọ torí rẹ̀ dọ́ọ̀bà lu ọmọ àwọn ọmọkùnrin ibi tọrọ alẹ́ran lára wọn ibẹ̀ lẹ́dọ̀jú ẹ̀gbà pọ̀ kẹ̀nàndì rẹ̀ hmm. so tẹ́lẹ̀ máa lu ọmọbìnrin yẹn gbọ́dọ̀ náǹdì o àwọn orílẹ̀-èdè kan wà tó bá fi lè tẹ̀ wò tó lu ọmọbìnrin dì wàlẹ́ òtí dáràn ó sì bójú pọ̀npọ̀ ọmọ wí lọ nù wọ́n wá pàtì rẹ̀ lẹ̀ bí ẹ pàtọ́ dànù olùdí ẹ kí lọ jẹ yó torí ẹ ẹ̀yin ọmọ náà gbogbo ń tẹ́sí tọrọ yóò fi máa jẹ lulu lúlù nígbà ẹ máa jìnnà sí máa jìnnà sí àyè sẹ́ranko àwọn àgùntàn tá à ń sìn gan sẹ́yìn bá ti jẹ́ pé lúlù lúlù gbogbo ní pọ̀pá máa bẹ léjìká yín àwọn ẹran náà máa ń rí yín sá pé bàbá ọ̀daràn yín tó ti wá ń lé o ìkà yín ń bọ̀ wọ́n ti máa ṣe mẹ́ẹ̀mẹ́ tí wọ́n náà ẹ̀ mọ̀ kó nítumọ̀ mẹ́ẹ̀mẹ́ ẹ̀yọ́ ọmọ ẹ máa bọ̀ wọn fẹ́ kọ́ bá lù yín pa fún mi o. Ah, ṣẹlẹ̀ ìjẹ́ bó ti jẹ́ náà maaleykum salaam. tí pẹ̀lú ìyàwó. tí tó o bá ṣe tí ò tí ò ń lọ́rùn òun lè nù ní alákọ̀ọ́kọ́ ni mo gbọ́ tó o bá ṣe tí ò lọ́rùn. o lè lọ sinmi lẹ́yìn ẹ máa bí wọ́n bá ń béèrè ìbéèrè tó bá ti ní í ṣe pẹ̀lú wọ́n kọ obìnrin lẹ̀ bẹ́ẹ̀ sì máa sọnù o ọkọ àtìyàwó ń jọ ń ṣàwàdà ọkọ wa sọ pé tó o bá ṣe ń tí ò tí ò ń lọ́rùn kì í ṣe tí ò tí mi lọ́rùn ṣé ń yẹ kọ́ ọ má lọ kó bá rẹ kọ́ ọ má lọ fọ́ tara tiẹ̀ ẹ̀hẹ̀n ọkọ sọ pé tíyàwó bá ṣe tí kò tí ò ń lọ́rùn ìyàwó lè lọ sinmi ní ilé wa kì í ṣe nílé yín tó yẹ hmm. so kílẹ̀ bá débẹ̀ nígbà tí ìyàwó ìsọmọ sùkúlù dáàpé sùkúlù lọ́wọ́ lọ́dọ̀ yìí yóò fi wá lọ lùdé lọ́ọ́ lọ sinmi ńlẹ́ báwò òun ti dá èyí tiẹ̀ ẹ máa sọ irú àwọn èdè yẹn pé obìnrin tí wọn bá pẹ̀lú rẹ̀ fún rí ó lè máa sunkún odidi ọjọ́ mẹ́ta ètò bá ti di pé ó ti mú náà la pé kí ni sójú ọlọlé yín lọ kí ni bẹ́ẹ̀ èèyàn náà ti tẹnu o so ètò bá gbọ́ for the first time ó lè sunkún jọ mẹ́ta ah, ọkùnrin sọ pé òun ó lé o ah, àwọn ọkùnrin mọ̀ burú ṣé òun kàn wá bí kóun fẹ́ ṣèjọ́ mẹ́ta kóun tún padà lé àwọn ni kò mọ̀ kóun ti wá sáyè tó ni kí á lòun lè ṣe tó lé o báyà ìgbàdíyàwó tó tẹ̀bà ó yí lọ́wọ́ pọ̀lọpọ̀ gàrí dí kókó ọwọ́ anitọ́ ọba tó tẹ irú ẹ̀bà yìí ó lè lọ sinmi lẹ́yìn ta lẹni tó perfect tí èsà kìsì Allahu azza wa jalla ọmọ èèyàn kọ́ ah, ní ìsìtì ìbáṣepọ̀ alábòsí náà bá lè yàn kápẹ́yàwó yà ti fẹ́ tó oṣù kan ṣé kò tó láti fi jẹ́rìí pé a pé kíyàwó yìí náà tẹ́ bàtí kókó ńjọ́ kan nínú oṣù kan bí ó tó àbí oṣù ó tó láti púrúfù pé a pé ó tó pé kó fi kó fi kó ru àmàlà kọ́ nítorí pé. èèyàn la wá ìyàwó títí ń ṣe bẹ̀tọ́ ẹ pé tó bá fi ọbẹ̀ rẹ̀ rún oúnjẹ tán èyí tó tún kù ó gbé mu ni yìí pọ́ mọ́ fọwọ́ níbi tí ń dùn mọ́ ó gbé mu omi ìjọ mi ó lè ṣe bẹ̀tọ́ ẹ pé máa fi òkèlè tọ́ ní lókèlókè pé sọ́bẹ̀ lónìí láti fi so gbogbo orú rẹ̀ yóò ti pílánì ara rẹ̀ kalẹ̀ àsìkò tẹ́ bá ń fẹ́ yàwó tẹ́ lọ mọ èèyàn lẹ́ńfẹ́ o èèyàn tẹ́ fẹ́ yẹn kò pé o ẹ̀yin gan ò pé wọ́n láwọn ẹni tí wọ́n pé nínú àwọn ọkùnrin pọ̀ àmọ́ mélòó ló pé nínú àwọn obìnrin wọn ò tó ń ka ọmọ àkọ́wọ́ kan nínú gbogbo obìnrin àgbáńlá yìí tó o bá ti fẹ́ yàwó tó o bá ti ní ṣe sùúrù fún un ọbẹ̀ tàkó tó fẹ́ kó ti tètè fà sẹ́yìn nítorí pé àléébù àìpé tọ́wọ́ àfáwọn obìnrin ọ̀pọ̀ ju tàwọn ọkùnrin lọ sùúrù ní kálukú ń ṣe fúnyàwó táwọn ìyàwó fi ń pẹ́ lọ́dẹ̀ wọn tó bá pé nù wà nínú ọ̀rọ̀ nínú ṣesí ìyàwó rẹ bá ti máa ń dánú bí ọ ọ máa fi gbígbọ́ sáláì ọ máa fi rírí sáláì ọmọ fojú fò ilẹ̀ ti pẹ́ fúnra yín tí bá yẹ kó ń jẹ ní sè làlébù bá ti ń bá ọmọ bá fi fẹ́ jẹ́ débì kan ọmọ bá fi ìfẹ́ pa ìyókù jù tọ́ba wá rí i pé ẹ jẹ oúnjẹ yìí dáadáa ní ìfẹ́ pọ̀ ọlọ́kàn jẹ́ náà mo fi jẹ owó ìtumọ̀ jẹ tí wọn náà bá dàn wò wọn náà rí i pé iye kókó ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀ mọ bẹ Allah kó túbọ̀ jẹ́ kọ́ ọmọ àròsùn ẹ̀rí tó náà rí pé káà ọ̀pọ̀lọpọ̀ yìí àmọ́ wọ́n ti nu bí tó kàn fílíǹgì abọ́ ẹ̀bà pé wà á ti sà tó bá tún rọrọ lé wà lọ sí nílé yẹ. lẹ́fọ̀ pé ìbínú yẹn ti ga sọ ẹ máa ṣe sùúrù fún wa ẹ máa ṣe sùúrù fún wa àwọn obìnrin lẹ́jú ọkùnrin lọ àwọn obìnrin sì ń gbìyànjú láṣẹ kẹfì dàrí wàláhì wọn ń gbìyànjú iṣẹ́ tí obìnrin ń ṣe nílé ọkọ ọmọ tí ò wọlé ọkọ kan rí lánàá tó bá fi lè wọlé ọkọ lónìí àfi tí wọn náà bá dá lábòsí àwọn ẹsẹ tí wọn náà máa rí pé ń ṣe tí wọn bá fi irú rẹ̀ ṣèyàn mẹ́rin wàhálà ò ṣe ó sì rí gbóbìnrin ọmọ ṣe ti dùnnú ti dùnnú yóò tún máa rí pé tẹ́lẹ̀ òun ló ń ṣe àwọn yẹ ká ní consideration fún wa kò yẹ kọ́kàn jẹ́ pé gbogbo nǹkan náà ìbínú ìbínú ọ̀máṣe ọ̀máṣe náà ni àti kí mọ́mọbìnrin lọ kọ́wọ́ bọ náà gbogbo yẹn tó túmọ̀ ń gbà yìí kọ̀ yẹ kọ̀ hàn sí sọ ẹ dá ẹ mẹ́jọ jẹ́ pé ọwọ́ ti yín làwọn ìyàwó yóò tó wá sì sí kọ́wọ́ bọ náà naam aleykum salaam. láàrin láàrin Muhyiddin àti Muyi Muyili. Muhyiddin náà ni olùsọ ẹ̀sìn jí olùmẹ̀sìn máa bẹ láàyè ṣùgbọ́n bani lọ́kàn jẹ́ wípé à ń rà wọn míì náà sọ ní Muhyiddin àmọ́ tó sọ pé mùmídù díìnì ni ẹni tí ń pa ẹ̀sìn ni wọ́n sọ lẹ́ni tí ó sọ ẹ̀sìn jí tí ó jọ máa bẹ láàyè olùpa ẹ̀sìn lòun èrò rere ní bàbá rẹ̀ ní tìjọ́ táwọn fi ń sọ ní kíni Muhyiddin àbí bó ṣe sálábàápàdé ṣe tọ́ni tó fi wá di mùmíìtú ẹ̀dì mú ìlí àmọ́tíńdẹ̀bẹ̀ nǹkan tí ọkọ̀fẹ́ jọ bẹ́ẹ̀ náà mà òun náà ni alimahalli alimahalli mahalli yìí sì tó kọ́ta lè máa sọ ma ẹ̀hẹ́n ó kọ ayé ibìkan ni tó fàáfàá kan tì sí lára Jalaluddin alimahalli. Jalaluddin Al-Mahalli gẹ́gẹ́ ṣe ní Jalaluddin As-Suyuti Jalaluddin As-Suyuti àti Jalaluddin Al-Mahalli Al-Mahalli ọ̀làfà As-Suyuti àwọn méjèèjì ni wọ́n jọ ṣe tafsir ní ìgbà tá a fà kú ọmọ tí ó kọ̀m̀plìtì rẹ̀ náà ṣe ń pè ní Tafsirul Jalalayn torí ẹ̀ àmọ́ ẹ mọ̀ kéde yorùbá lẹ́yìn sọ ẹ mú ìní àmọ́ tí ń jẹbẹ lédè làrúbá mú ìní nàá amàmànà ìwọ lọsẹsẹ sọyún fún wa amàmànà anípẹkùpẹ lẹ ń pè nàá ọgbọ́n táwọn afá yorùbá ọmọ sọ pé bàbá mú ìní àbí òye wa níjọ làwa ti ń gbọ́ ìrùkí wò tó dá yìí nàá. Alaikum salaam. tọ́ka máa fọwọ́ sí ṣe náà ká máa fi ka tẹ̀síbí ẹ̀ kì í sàfọ̀mọ́ ò fọwọ́ sí sàfọ̀mọ́ òun fi ń ka tẹ̀síbí rẹ̀ ọwọ́ tún láà máa fi kà torí pé Ànábì sallallahu alaihi wasallam ọwọ́ tún ló máa fi ń kà ló máa fi ń ka gbólóhùn àfọ̀mọ́ kìí ṣe pọ́wọ́ tún yẹn ló fi ń sàfọ̀mọ́ torí bó ń ṣe ń ṣe bó ń ṣe ń ṣe kìí sàfọ̀mọ́ ló ń ṣe ọ̀ ń ka àwọn gbólóhùn àfọ̀mọ́ tó ṣe torí pé ànábì sallallahu alaihi wasallam ọwọ́ ọ̀tún ni máa lò ó sì ní ìmáfọwọ́ ka gbólóhùn àfọ̀mọ́ yẹn yóò mú káwọn ọwọ́ yẹn kan jẹ́rìí gbè fún yín tó bá ti jọ gbẹ̀ndà kìyàmá fa iná hunna mustantaqatun yawma kìyàmá á mú àwọn ọmọ kan sọ̀rọ̀ tó bá ti jọ bá ti ṣe máa kà á sọ̀rọ̀ pé yé wa bá ti máa kà á nì táà máa ti tẹ̀síbí سبحان الله والحمد لله الله أكبر سبحان الله والحمد لله الله أكبر سبحان الله والحمد لله والله أكبر سبحان الله والحمد لله الله أكبر سبحان الله والحمد لله الله أكبر يتباعوا لو في كونتينيو رارا سبحان الله والحمد لله الله أكبر سبحان الله والحمد لله الله أكبر سبحان الله والحمد لله الله أكبر تو صوباتك باري تو صوره بعد باينا لو تماثيلو إليه جابوا سجان fifteen náà ni abẹ́sẹ̀ máa kà á nù ọlọ́dọ́gba kéésì ká ẹ̀ máa ṣe báyìí kéésì kí kókó ọwọ́ lẹ́ẹ̀ máa kà rárá ẹ má kà kókó ọwọ́ bó ṣe wá nu súnà pé máa ṣe nù márùn tẹ́bá wá ṣe bí mo ṣe wí hùn sáà pé mẹ́ta mẹ́ta lẹ́ ń ti wí hùn tẹ́bá fi lè ṣe márùn ó ti di mẹ́ẹ̀ẹ́dógún tẹ́bá tún ṣe márùn mi ọ̀dọ́gbọ̀n tẹ́bá tún ṣe márùn mi ó di márùnlélógójì tẹ́bá tún ṣe márùn mi ó di ọgọ́ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ fi parí náà. kò mú késo ní kíka ọmọ àká bẹ́ẹ̀ sì máa kà á nì. ọjọ́ bó ṣe jẹ́ wàhálà ìkùnsọ̀rọ̀. sí. àwọn ẹni tí ń bá rìn ṣé mùsùlùmí làwọn náà. Mhm. ẹni tó jẹ́ mùsùlùmí àwọn tó wá pé bí ń bá mùsùlùmí ṣe ń bá àwọn tí èsè mùsùlùmí ṣe wọn wà pálapàla rádaràda tó wà lọ́wọ́ wọn ó wà mú má wà nná ń ṣe zina nná ń ṣe ṣe ọjọ́ pé ń ta tẹ́tẹ́ gbóòlé lẹ́yìn kòkí ni wọ́n pè lẹ́yìn lábẹ́ òfin ṣẹ̀ríà ẹ pàkíyèsí rẹ̀ kọ́ máa pèjúwe alábàárìn rere àti àpèjúwe alábàárìn burúkú alábàárìn rere àpèjúwe rẹ̀ dàbí tẹni tó gbé lọ́fíńdà lọ́wọ́ tí ó bá fún wa lọ́fíńdà tí ó sì ta fún wa á ro oorun lọ́fíńdà tó da gbọ́ lọ́dọ̀ rẹ̀ gbogbo bí tá a bá sì lọ lẹ́yìn tá a bá túká pẹ̀lú ní lọ́fíńdà kí làwọn èèyàn gbóòórùn lára wa lọ́fíńdà bẹ́ẹ̀ làpèjúwe ọ̀rẹ́ dáadáa rí alábàárìn dáadáa amálábàárin burúkú àpèjúwe tiẹ̀ dàbí àgbẹ̀dẹ tí ń fi wili. eléyìí náà ó ní déyàn máa mú lọ́dọ̀ rẹ̀ tí ọba tìǹà jù ọ ẹ̀ta ná látara ẹ̀wìrì rẹ̀ tí ń fì tí ọba jù ọ ọ burúkú lọ́dọ̀ rẹ̀. gbogbo bí tọ́ bá wọ̀ lẹ́yìn ìgbà lagbede bá ọrụ ya kí sọ àgbẹ̀dẹ ló ti ń bọ̀ tó ń rún ọrùn kan yàtọ̀ àpèjúwe ọ̀rẹ́ burúkú ni mùsùlùmí ni kẹ́ ẹ̀ láàyò àwọn ni kẹ́ ẹ máa bá rìn nítorí mùsùlùmí dáadáa náà yóò tó bá ti jẹ́ pé àwọn aládàádáálẹ̀ lọ́ba ń bá rìn òun náà gẹ́gẹ́ bíi ìtàkọ́kọ́ yìí náà ni o nítorí pé ẹni tá à ń bá ń bá rìn oníjà mọ́rú ẹni tá a bá jẹ́ anil mar'i la tas'al wa sal an qarinihi má béèrè nípa èèyàn bóun ló ṣe rí ta ni lágbájá ń bá rìn nípa ẹ̀ máa béèrè nítorí gbogbo ọ̀rẹ́ bí ọ̀rẹ́ ni wọ́n máa hùwà torí ẹ̀ tẹ bá fẹ́ mú èèyàn léèyàn rí ẹ fẹ́ máa léèyàn abú ẹni tí ń bá rìn náà lẹ́sìn máa dà mọ́ ẹni tí bá ti ń bẹ́ ni rérìn yóò máa jẹ ẹni tí bá ti ń bẹ́ ni òun náà máa jẹ tó máa ń bá mùsùlùmí gidi rìn àwọn èèyàn máa tó bá jẹ́ aládàádáálẹ̀ lọ máa ń bá ṣe àwọn èèyàn máa kíyèsí pé wọn náà ti ń di aládàádáálẹ̀ tó bá jẹ́ pé káfìrí lọ ń bá ṣe ń kọ́ ìwà rẹ̀ náà ti rẹ́gí bíi dodo ẹ̀fọ́ pẹ̀lú tàwọn káfìrí ṣẹlẹ̀ ìjẹ́bù ti jẹ́ kéèyàn ó gbìyànjú láti mú ẹni rè lọ́rẹ̀ nítorí ẹ̀yàn náà. yóò lẹ́yìn pé màkóbìnrin yẹn ti ṣe ranù rí tẹ́lẹ̀ yóò lẹ́yìn pé rí sọ́sọ́jú rẹ̀ alákòóbá tí èsì alámù ìbẹ́yìn náà lẹ lọ sọ fọ́kọ abẹ́ ẹ̀kọ́ ẹ̀ ẹ̀yìn náà lẹ lọ gbé sọ ọkọ̀ òkúkú mà. ẹ wá lọ fa fáìlì rẹ̀ ya ẹ̀sọ́ fáìlì kàga so ọkọ wa fi ń bu ẹtí wa ń béèrè ẹ̀yin náà lẹ́tún ní irú èèyàn wo la tún fẹ́ pọkọ tá a sọ fófó fún tí ọmọ wa rẹ̀ ẹ máa ṣe irú òfófó fún wọn náà tí wọn náà gbẹnu lọ ni òkúkú ní gbẹnu lọ ibi tọ́rọ̀ ti wọ́ wá ni àwọn olófòfó kò yẹ kẹ́ sọ fófó lọ́kùnrin bá ti rí ìyàwó tó bá ti fẹ́ ẹ má ka ìtàgbésí ayé rẹ̀ tó dúdú fọkùnrin torí tẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ bà ìjókòó rẹ̀ jẹ́ lọ́dọ̀ ọkọ rẹ̀ ẹ ti sílẹ̀ Allahu azza wa jal ó ti bọ́ ọmọbìnrin láti rí pẹ̀lú kó ti rọ́kọ ẹ sì tún sọ ipò náà ṣèré gbèmà tontigbéǹgbà tí ń ṣèré gbèmà bó lẹ́yìn ṣèmà sòkò yẹ kó ajẹ́ pẹ́yìn lẹ́nu máa ta ọkọ lólobó eŋti ọ ti torí rẹ̀ kórìíra ìyàwó rẹ̀ kọ̀tọ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.